الحمد لله رب العالمين حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد صلى الله عليه وعلى آله وصحبه أجمعين عباد الله السلام عليكم ورحمة الله وبركاته التسواج نرجر وزاد المعاد في هدي خير العباد منه أو على يدي a أوناني bá bọ̀ àwọn nǹkan wíwọ̀ tí ẹgbà wọn gbé wá pànábì wọ eléyìí àti èyí tí ànábì ṣe lé wọ pé ẹ má wọ eléyìí bóyá ó rí látara àwọn sàbí ẹ̀mí tí wọ́n wọ̀ọ́rú ẹ̀ àbí kó jẹ́ pé ó ṣe ọlọ́run náà wọ̀ lẹ́yìn náà kò tún wá wọ̀ ọ́ mọ́. bóyá wà á dé ìmọ̀wọ́rú eléyìí mọ́ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. olùmọ̀wá al-Allamah Ibn al-Qayyim alayhi rahmatullah gẹ́gẹ́ bí tẹ̀síwájú lábẹ́ àwọn nǹkan aṣọ àbíláwàní àbórùka kọ́dà tí débi al-khuffayn àwọn àbọ̀sẹ́sẹ́ awọ àbọ̀sẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ẹ̀ ló súnmọ́ kó jẹyọ lábẹ́ àkòrí yìí níbi tí olùmọ́wá dé ibi tá a bọ̀rọ̀ dé tí olùmọ́wá bá ọ̀rọ̀ dé fún wa ibi tá a bọ̀rọ̀ dé níbi ọ̀rọ̀ olùmọ́wá. wọ́n ní wàlábìtà hullata hamra wọ́n lójúṣe ó tún wọ tòkè tilẹ̀ tó jẹ́ pupa ẹ̀rí láàrin yìí àlàyé wọ́n ní ìzáàr wàrìdà sókè tilẹ̀ òun ní jẹ́ hulla wọ́n ní wal hullatu ìzáàrún wàrìdà tí kọ́lọ̀ aṣọ bá papọ̀ mọ́ tìsàlẹ̀ tòkè tó papọ̀ mọ́ tìsàlẹ̀ òun náà pè ní alhulla aṣọ tí wọ́n dàbò ara lókè àtẹ̀yí tí yàn ro méjèèjì yìí la ń pè ní rìdá wá ìzà kẹ́bà ti sọ pé òun lọ pọ̀ jù nínú bí àwọn ìran lábáwá ṣe múra nígbà náà. òun ló sì pọ̀ nínú aṣọ wíwọ̀ òjíṣẹ́ ńlá Muhammad àrómókè àtàrómásálẹ̀ tí kọ́lọ̀ wọn bá wá papọ̀ òun náà ń pè ní wọn wọ pupa sókè tí ó jẹ́ aláwọ̀ pupa àkíyèsí lórí ọ̀rọ̀ yìí. àkọ́kọ́ wọn ni wala takunu al-hullatu latman lis-thawbayni ma'an wọn ò pe aṣọ kan ní hulla àfikọ́ jẹ́ pé méjèèjì àti tòkè tilẹ̀ kó papọ̀ ẹ̀rí awọ rẹ̀ àwòrán ẹ̀ méjèèjì ó papọ̀ wa ghalita man dhanna annaha kanat la yukhalituha ghayru olùmọ́wá pé àkíyèsí kan níbi báyìí wípé ṣùgbọ́n gbogbo ẹni tó rò pé aṣọ red aṣọ pupa báláwo òun ló ń ṣẹlá Muhammadu wọ ní tòkìtì rẹ̀ pẹ̀lú ẹ̀rí wípé ànábì wọṣọ pupa yìí àṣìṣe ńlá ni o kéèyàn wọṣọ pupa báláwo látòkè délẹ̀ pàápàá jùlọ ẹni tó jọkùnrin àṣìṣe ńlá ni o wà innama al-hullatu al-hamra wọn lè ta ànábì wọ yìí tí wọn ṣàfihàn pé ànábì wọ pupa òun ni burdan yamaniyan mansujan bi humur ma al كسائر البرود اليمنية وهي معروفة بهذا الاسم باعتبار ما فيها من الخطوط الحمر وإلا فالأحمر البحث منهي عنه أشد النهي المواني عشرة الحلة الحمراء òun náà ni aṣọ tòkè tilẹ̀ méjì èyí tààrú mọ́sára àti tòkè láti yámánì ni wọ́n ti ń hún wá so nítorí ká máa pè láṣọ pupa ni pé pupa ló lékè níbẹ̀ àwọn ìlà pupa ó pọ̀ ń bẹ̀ kò túmọ̀ sí wípé pupa báláwo ni gẹ́gẹ́ bí àwọn onírànà aṣọ bẹ́ẹ̀ tí wọ́n rán wá láti yámánì wọ́n nírú eléyìí wọ́n á máa pè ní àwọn aṣọ pupa irú ẹ̀ náà kò pamọ́ láwùjọ wa lónìí bíyàn bá wọṣọ tó ṣe wípé kọ́lọ̀ kan nínú aṣọ yẹn òun ló lékè òun náà làwọn yóò fi júwe ẹ̀ ọmọkùnrin gan tí wọ́n sábà wọṣọ yẹ́lò kejì ṣe yẹ́lò báláwù black lè wà ń bẹ green lè wà ń bẹ kọ́lọ̀ mi lè wà ń bẹ ẹnìkan lè kọjá pé ẹ̀rẹ́ nìkan tó kọjá nísìnyí ọ̀nìkan ni talóńtọ̀ àwọn èèyàn tó kọjá pọ̀ ẹnìyẹn wọ bí aṣọ pupa báyìí ó sì jẹ́ pé kìí ṣe pupa báláwo ló wọ̀ ṣùgbọ́n pupa fojú hàn níbẹ̀ irú eléyìí kìí ṣe lábáwá nìkan kọ́dà nínú èdè wa èyí tó bá lékè nínú àwọ̀ tí ń bẹ́ẹ̀ bí aṣọ òun náà fi pè lọ́pọ̀lọpọ̀ wọ́n lè ní ẹnìkan bẹ ọkọjá nísìnyí wọ aṣọ funfun aṣọ funfun yẹn ó sì lè má báláwú kọjá pé àwọn kọ́lọ̀ mi bẹ̀ẹ̀bẹ̀ ṣùgbọ́n funfun ló lékè wọ́n ní irú ẹ̀ òun ló ń ṣẹlá Muhammadu wọ̀ tí wọ́n fi òwú pupa wọ́n fi wọ́n fi kún wọ́n fi hún ó sì pọ̀ ń òun ló jẹ́ kí wọ́n pé lásọ pupa wọ́n ní kò bá má rí bẹ́ẹ̀ ànábì ṣe é lè wọ̀ fọkùnrin láti wọṣọ pupa ewọ ní fọkùnrin kó wọṣọ pupa báláwo ọ̀rọ̀ ànábì sì lé lórí ẹ̀ ẹ̀rí afaawa ni fafi sahihi bukhari ọwa nínú hadith nínú bukhari anna nabiya sallallahu alayhi wa sallam. نهى عن المياثر الحمر النبي الشليوة wípé ẹ gbọ́dọ̀ máa tẹ́ sí orí ìjòkó àwọn nǹkan àgbọn yín ẹlmẹyàsír jámù omi sáràn òun náà ni aṣọ téèyàn tẹ́ sórí àwọn nǹkan àgbọn níjọ́ láwọn nǹkan tí wọ́n gùn ẹṣin kẹ́tẹ́kẹ́tẹ́ ìbáka rànkúnmí wọn ò lè má tẹ́ níbi àyè tí wọ́n jòkó gẹ́gẹ́ bí ìtẹ́ wọ́n tẹ́tẹ́ kan lè lórí wọn ò ní jòkó lórí nǹkan ẹranko yẹn ẹran àwọn dábàá yẹn bẹ́ẹ̀ eléyìí náà ń pè ní àwọn ọ̀tá yìí náà ń pè ní mayasir ànábi wa ṣe é léwọ̀ èèwọ̀ ni ẹ má jẹ́ jẹ́ pupa o ẹ má tẹ̀ láàrin àkíyèsí kan tó ń bẹ ó ti wáyé náà níbi yìí hadithi tí ó ṣíwájú nínú Umdatul Ahkam gbogbo nǹkan tí ànábì bá ṣe léwọ̀ kéèyàn gbọ́dọ̀ wọ̀ ó sì ṣe ìwọ̀ kéèyàn máa tẹ̀ nǹkan yẹn lẹ̀ bóyá yẹn ń jòkó lé àbí ń sùn lé gẹ́gẹ́ bí aṣọ pupa sọ yìí kéèyàn á fi ṣàṣọ bẹ́ẹ̀dì kó lóun sùn lé ewọ ní torí kò sí àtọ̀ láàrin ń tà ń tẹ́lẹ̀ pẹ̀lú nta ń wọ̀ àbí kéèyàn ní òun fi ṣe síìtì síìtì ìjòkó nínú ọkọ̀ àbí nínú machine pupa báláwo èèwọ̀ ní kéèyàn tẹ́rù ẹ̀ kó fi ṣe ìjòkó torí pé kò sí yàtọ̀ nínú ìdájọ́ níbi téèyàn ń tẹ́lẹ̀ àti téèyàn ń wọ̀ sára gbogbo tó bá ti wá pé ìwọ ni èèyàn gbọ́dọ̀ wọ ìgbà tí èèyàn gbọ́dọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni èèyàn gbọ́dọ̀ máa tẹ̀ ẹ́ lẹ̀ bóyá fi ń jòkóó bóyá lòun fi ń ṣe fàájì bóyá lòun fi ń gbàlejò bóyá lòun fi ń sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. anabi sallallahu alayhi wa sallam ó ṣe léwọ̀ bíi tí a lè pè lóde òní aṣọ síìtì tí a fi ń jòkóó kí a wá jọ jẹ́ pupa olùmọ̀wọ́n tún fẹ́ mú ẹ̀rí mi wá wípé alásọpupa báláwo èèwọ̀ ni kí n máa wọ̀ ọ́ ó ní wà fi sunani abi dawud ọwá nínú sunani abi dawud ani abdullahi ibn amuri ana nabiya sallallahu alayhi wa sallam ra'a alayhi raytatan mudarrajatan bil'usfur. فقال ما هذه الريطة التي عليك فأردت ما كره فأتيت أهلي وهم يسجرون تنورا لهم فقذفتها فيه فقذفتها فيه ثم أتيته من الغد فقال يا عبد الله ما فعلت الريطة فأخبرته فقال هلا كسوتها بعض أهلك فإنه لا بأس بها للنساء أرتاكي أرى النبي مني تتوى صلاة ewọ tí ń bẹ níbi aṣọ pupa sábẹ yìí abdullahi ibn amr ibn as ó là nàbí rí lára òun rọ ìtọ òun náà ní aṣọ àdàbúra aṣọ yẹn máa ń fẹ́ kọ́lẹ̀ lómi ọ̀dà àbórí ẹ̀rí àwọn ọmọ ìyá wa kan bí àwọn ará Pakistan disney ẹ̀rí tí wọ́n da kọ́lá tó máa wọ bùbá tán wọ́n tún da kíni o aṣọ kan bí àdàbòrà wọ́n lè wá gbé wọ́n lè fi kọ́fẹ́ rí báyìí òun náà ní aṣọ ńláńlá tẹ́lómi máa ń da àbòrà ọmọ wọn láà débi pé máa ń jáde lọ gan lẹ́yìn tí èèyàn ti wọ bùbá àti ṣòkòtò tán wọ́n tún wọ́n mú aṣọ kan bí aṣọ bóra báyìí ó tún wá dààbò ara àṣà yìí ti ń bẹ tipẹ́ àdàbòrà yìí ó lànà bí wàá rí lára òun mọ̀dọ́rọ́jà tábìlì ọ̀ṣọ́ wọ́n ti rẹ́ láàrú ọ̀ṣọ́ tó máa pè nǹkan ní aṣọ àlùmọ́àṣfà òun ni aṣọ kan ti rẹ́ láàrú pupa kéèyàn paṣọ láàrú lọ́pọ̀lọpọ̀ aṣọ aró yìí rẹ́ẹ̀dì ní bá jáde tó máa paṣọ lárúgbà náà omi ó lè mú àwọ̀ omi ọsàn jáde àmọ́ lọ́pọ̀lọpọ̀ rẹ́ẹ̀dì ni mo jáde ní sókè anábìrí aṣọ yìí lára òun fọkànlá máa hádìí hí rọ ìtọ́tún lẹ́tí alẹ́ níbi ni ìwọlé lé ìtọ̀wọ̀ yìí nìkan ìwọlé aṣọ tí mo rí lára rẹ̀ yìí ìwọlé ní aṣọ pupa tọ̀wọ̀ yìí anábìrí òwúṣù báyìí lọ ó ní fàárọ̀tùmọ̀ kẹ́rì ó ní mo ti wá mọ̀ mo ti mọ̀ pé ànábì kórìíra kí ẹ̀mọ̀ wọ́rú aṣọ báyìí ni fàtẹ́tù áhìlì ìmọ̀kà padà sọ́dọ̀ àwọn ará ilé ni wàhùn yasjuruna tanúrọ̀ lahum wọn kò iná lọ́wọ́ iná tí wọ́n fẹ́ fi dáná tí wọ́n fi ṣe búrẹ́dì àrò wọ́n kó àrò lọ́wọ́ lóun kà bọ́ aṣọ ilẹ̀ nìyà èmi ní màá rú sọ tá níta náà lè fi hàn wí ni pé ewé rẹ̀ tó wọ̀ yìí nìkan òun délé báyìí òun bọ̀ ni òun kà sọ sínú iná yẹn ni pé èmi kọ́ àwọn ìgbà ṣe tó báyìí sojú báyìí wọ́n ti gbọ́ yìí tánà fi kórìíra rẹ̀ ó ní fàkọ̀dọ́tù hàfi mo bá sọ sínú àrò fún màá tẹ́ ìtúhu mí nẹ́lgàdì oníjọ́ kejì òun bá pàdé ànábì òun wá sọ́dọ̀ rẹ̀ faqal oṣù ọlọ́run bá ní yá abdallah abdullah máa fa àlẹ́ tó rọ ikọ́ aṣọ àná kọ́ aṣọ àdàbúra pupa rẹ̀ ní àná fa akhbartuhu ni mo bá fún ní rògbìà ah, mo lè wọlé ni mo lè bí wọn dáná wọn dáná àrò lọ́wọ́ mo ló ti dànù nínú tẹ́sí kónárì òun ti sọ sínú rẹ̀ òun ti jó náà ní ká fi jóná papọ̀. فقال ìṣọ̀lọ́ شاء الله بني هل bàbá àhìlì بعض sì ń ran fáwọn obìnrin inú ilé àwọn ọba ìwọkùnrin ni èèwọ̀ ọba jẹ́ káwọn kan ó ní bó sọ ọmọ rẹ lóbìnrin bó sọ àwọn aráalé ni àwọn lè wọ pupa ń tiwọn fàínàhù fàínàhù láàbá tàbíhà lẹ́nìsà kò sí nǹkan kan kóbìnrin ọwọ́ èrò pupa yìí. ọ̀rọ̀ yìí tẹ̀síwájú nípa aṣọ pupa wọn kọlu yọ̀ǹda bíbá yìí náà lónìí inshàlá a máa tẹ̀síwájú lórí ẹ̀ àwọn ẹ̀rí mìíràn tó gbé wá wípé kò dáa kọkùnrin máa wọ aṣọ pupa ṣùgbọ́n ká ìyàtọ̀ o wọ́n máa pè nǹkan ní pupa ìyẹn ní pupa báláwú ẹ̀rí afáwa tó jókòó yìí nìsín wọ́n máa ẹlòmí lè ní ẹ wọ sọ pupa báyìí ṣe pupa wá ní ṣe pupa ní báláwo ọ̀báláwo funfun bẹ́ẹ̀nbẹ́ yẹlò bẹ́ẹ̀nbẹ́ bíláàkì bẹ́ẹ̀nbẹ́ ọkọ àmì èyí tó èyí tó tó tó fẹ́yìn jù ń bẹ́ òun ní kíni pupa àwọn yẹn ní ọ̀rọ̀ kan tó wọ sọ yẹlò nísìn bíláàkì ti bẹ́ẹ̀nbẹ́ white bẹ́ẹ̀nbẹ́ green bẹ́ẹ̀nbẹ́ ìtumọ̀ rẹ̀ nù ṣùgbọ́n red èyí tí wọ́n fẹ́ fi kún gẹ́gẹ́ bí àǹfààní lónìí Allahu akbar tẹ́bá wo àwọn ẹni èṣù àwọn ṣàyàpínú alìn wọ́n bá bàrà aṣọ pupa púpọ̀ ẹ wú ògbọ́ tó ń ṣe ọlọ́run ọba ti ní ìwọ ní tó ń ṣe ọlọ́run bá ní ẹ má wọ ọṣọ báyìí ẹ má wọ ọrú nǹkan báyìí kì í ṣe gbogbo nǹkan náà lèèyàn lè mọ̀ tán pé kí ni reason ìdí téèyàn fi gbọ́dọ̀ máa béèrè kí ni reason tọrọ bá ní ẹ jìnnà sí nǹkan báyìí abánabi ní ẹ má sí nǹkan báyìí omi lè má yé èèyàn ààrẹ lómi tí ó ní kí ló ṣe pupa ebi kọlọ ni ìbọlọ lọ dá kọlọ ọpọlọ ẹlòmíì wọn lè nǹkan mi lè má tàpọ̀ ẹ̀ báyìí tí ọmọ wa dìgbè síbi kíní kan kọlọ ní kọlọ ń jẹ ètò wa wò ó kó wọn wọ ó sì lè jẹ pé ẹlòmíì nǹkan lè má ṣe débẹ̀ ṣùgbọ́n ní tó bá jẹ́ mùmí ní òdodo ní kété tó bá gbọ́ pé wọ́n ní ànábì ní nǹkan yóò dá kó ní wulẹ̀ ó pé ètò àyẹ̀kọ́ ní onírìsìn kan ìgbà òun lè wá hàn filhal ó sì padà lé hàn fílmà nínú kan tí èèyàn fura sí ni pé ẹ wo aṣọ pupa ẹ wo ṣe nítumọ̀ lọ́dọ̀ àwọn ẹni ìṣù bí ara àwọn ẹlẹ́bọ àwọn olóòṣà pupa nítumọ̀ sí wọn ẹlòmíì tó bá fẹ́ ibi àyè kan ti ń ṣẹbọ yìí wọn wàá rò ní aṣọ pupa àwọn míì tó bá fẹ́ pàdé òkùnkùn àfi kún oró sọ pupa ká tó pàdé ẹlòmíì tó máa fẹ́ sọdún wọn dandan ni wọn gbọ́dọ̀ wọ pupa pupa jẹni wíì kìí ṣe pupa pé ọwà ńlá pupa kí ni pupa báláwo ẹsì wòjọ tó ń ṣe ọlọ́run bá ti ní ẹ mọ́ wọ̀ wọn ò sì mọ àwọn ọmọ èṣù wọn ní ó fẹ́ ó yọnu sí pé bẹ́ẹ̀ yíwùn ni ẹ wọ̀ ó fi jẹ́ pé ẹ̀rí àkíyèsí kan bẹ lábẹ́ ọ̀rọ̀ yìí ẹ̀rọ ọlọ́run bá kan sọ̀rọ̀ kan bá kan olóhùn láṣọ kan aṣọ pupa ni òun onípupa báláwo ni òun máa wá fi ń bora kó n sàmọ́ fura pé ìjọ tó ń bá ti da sọ òun bójú báyìí òun làlàkàlà aṣọ pupa òun tètè wá fura with time òun padà discover wípé bóun bá da bójú báyìí òun ò rírì kúrì yìí nǹkan wọn sá bí kò wọn ṣe káyà wọn já wá lójú oorun ah, òun tún wá lò òun tún wá níjó kọ́ dàbò òun lójú òun ò tún ní rí nǹkan kan olóhùn wa màmá òun wa jẹjẹ òun wa máa ń so mójú pé adikini yìí náà ní fa irikuri ni lójú oorun ó tún wá ní nǹkan yẹn tún wá ń rìpìtì rẹ wọlé ilmu inda Allah ẹ wọ àwọn tá a sọ yìí níjọ́ míì tó máa fẹ́ múlẹ̀ kí ni wọ́n fi so wọ́n so aṣọ pupa mójú òun ni ọ̀ya ṣe kìnnìkan ó gbọ́ àwọn ẹni òkùnkùn ó fi jẹ́ pé tó ń ṣe ọlọ́run bá ní ẹ má ṣe nǹkan báyìí ó lè má yé èèyàn lásìkò náà kọjá pé létà létà ló tó máa hàn síyàn níbi tá a ti lọ ọ̀rọ̀ aṣọ pupa sára nábì wọ̀ alḥullatu alḥamra kìí ṣe pupa báláwo irú ẹ̀sìn ni ó sì ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà sì ni láti fi mọ̀ wípé nǹkan yìí pupa báláwo. ṣe ọlọ́run ọba ó ṣe é léwọ̀ ní wíwọ̀ bíbá iná ni àtúndúró lónìí a tẹ̀síwájú lábẹ́ ọ̀rọ̀ yìí والعلم عند الله اللهم إنا نسألك هداك واجعل عملنا في رضاك اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعل واجعلنا من الراشدين اللهم قسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائب الدنيا اللهم متعنا لأسماعنا وأبصارنا وقواتنا ما أحييتنا واجعله الوارث منا واجعل ثأرنا على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تسلط علينا من لا يرحمنا اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين